Exercise 1, columns 1 and 2. Ìwọ. Ìwọ tani. ni? Òun. Òun ta ni? Ẹ̀yin. Ẹ̀yin Àwọn. Àwọn Exercise 1, columns 2 and 3. Ìwọ ta ni? Èmi ọ̀rẹ́ rẹ ni. Òun ta ni? Òun ọ̀rẹ́ rẹ ni. Ẹ̀yin ta ni? àwa ọ̀rẹ́ rẹ ni àwọn ta ni àwọn ọ̀rẹ́ rẹ ni. Exercise 1, columns 1, 2, and 3. Ìwọ. Ìwọ ta ni? Èmi ọ̀rẹ́ rẹ ni. òun òun ta ni òun ọ̀rẹ́ rẹ ni ẹ̀yin ẹ̀yin ta ni àwa ọ̀rẹ́ rẹ ni àwọn àwọn ta ni. àwọn ọ̀rẹ́ rẹ ni. Exercise two columns one and two. Òjò. Ǹjẹ́ òjò ni? Àdìó. Ǹjẹ́ Àdìó ni? Olú. Ǹjẹ́ Olú ni? Ọlá? Ǹjẹ́ Ọlá ni? Adé? Ǹjẹ́ Adé ni? Rẹ̀mí? Ǹjẹ́ Rẹ̀mí ni? Ayọ̀? Ǹjẹ́ ayọ̀ ni? Exercise two columns one and three. Òjò. Níbo lòjò wà? Àdìó. Níbo làdìó wà? Olú. Níbo lolú wà? Ọlá níbo lọlá wà? Adé níbo ladé wà? Rẹ̀mí níbo ni Rẹ̀mí wà? Ayọ̀ níbo layọ̀ wà? Exercise 2, columns 3 and 1. Níbo lòjó wà? Òjó. Níbo làdìó wà? Àdìó. Níbo lolú wà? Olú. Níbo lọlá wà? Níbo l'Adé wà? Adé. Níbo ni Rẹ̀mí wà? Rẹ̀mí. Níbo l'Ayọ̀ wà? Ayọ̀. Exercise three columns one and two. Ìwọ. ta ni pẹ̀lú rẹ ẹ̀yin ta ni pẹ̀lú yín òun ta ni pẹ̀lú rẹ̀ àwọn ta ni pẹ̀lú wọn. Exercise 3, columns 2 and 3. Ta ni pẹ̀lú rẹ? Ayọ̀ pẹ̀lú mi. Ta pẹ̀lú yín? Ayọ̀ pẹ̀lú wa. tani pẹ̀lú rẹ̀ ayọ̀ pẹ̀lú rẹ̀ tani pẹ̀lú wọn ayọ̀ pẹ̀lú wọn. Exercise 3, columns 1, 2, and 3. Ìwọ. Tani pẹ̀lú rẹ̀. Ayọ̀pẹ̀lúmi ẹ̀yin tani pẹ̀lú yín ayọ̀ pẹ̀lú wa òun tani pẹ̀lú rẹ̀ ayọ̀ pẹ̀lú rẹ̀. Àwọn Tani pẹ̀lú wọn? Ayọ̀ pẹ̀lú wọn. Exercise four, columns one and two. Adio. Adio. Ǹjẹ́ Adio pẹ̀lú rẹ? Olú: Ǹjẹ́ Olú pẹ̀lú rẹ? Ayọ̀: Ǹjẹ́ Ayọ̀ pẹ̀lú rẹ? Rẹ̀mí: Ǹjẹ́ Rẹ̀mí pẹ̀lú rẹ? Exercise 4, columns 2 and 3. Ǹjẹ́ Àdìó pẹ̀lú rẹ? Àdìó pẹ̀lú Òjó? Ǹjẹ́ Olú pẹ̀lú rẹ? Olú pẹ̀lú Òjó? Ǹjẹ́ Ayọ̀ pẹ̀lú rẹ? Ayọ̀ pẹ̀lú Òjó. Ǹjẹ́ Rẹ̀mí pẹ̀lú rẹ? Rẹ̀mí pẹ̀lú Òjó. Exercise four columns one, two, and three. Adio. Ǹjẹ́ Adio pẹ̀lú rẹ? Àdìó pẹ̀lú Òjó Olú ǹjẹ́ Olú pẹ̀lú rẹ? Olú pẹ̀lú Òjó Ayọ̀ ǹjẹ́ Ayọ̀ pẹ̀lú rẹ? Ayọ̀ pẹ̀lú Òjó Rẹ̀mí ǹjẹ́ Rẹ̀mí pẹ̀lú rẹ Rẹ̀mí pẹ̀lú Òjó. End of Unit 21.